الحمد لله أمر عند اعتمال العدة بتكبيره وشكره يقول سبحانه ولتكمل العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين أما بعد فيا أيها الصائمون اتقوا الله تبارك وتعالى اعلموا أن الله تبارك وتعالى شرع لكم الصيام للتقوى يقول سبحانه يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أيها المسلمون ذهب رمضان بأسباب الغفران من الصيام والقيام عباد الله هذه الأعمال لا تقبل مع الكفر ولا يقتلها كلها غير الكفر أصدق الله الله سبحانه الله في طوالاته في nígbà tá a bá ti ka òǹkà tó péye kan ká máa gbé ọlọ́run ọba tóbi ìgbà ọlọ́run ọba tóbi èyí tó ṣe kó ti bẹ̀rẹ̀ látìgbà tí wọ́n ti sọ fún wa yí pé wọ́n rí oṣù látàlẹ́ ètò ti fi ń sọ́ọ̀bù rẹ̀ nígbà a ti fẹ́ràn àníṣe náà ìpàdé tó di ọjọ́ arọ́fà ní ọ̀pìn iléyà. ọlọ́run pàṣẹ ká máa gbé ohun tóbi nínú ìgbé tó kílẹ̀ ní ọ̀run sọ̀lá tó dàrí ìdí dáa kéyì ó ti wà ní ìlànà ẹ̀sìn. ọlọ́run pàṣẹ ká sọ fẹ́ fóun ọba dẹ́nà sọ nígbà tó bá kọ̀rọ̀ ayọ̀ ọgọ́rùn kan àti márùn lé ní ọgọ́rin. ọlọ́run ní fẹ́ẹ́ kẹba lè jẹ́ níjọ́ sọ̀pẹ́ ẹ̀yẹ ló ti ọlọ́run bá gbogbo ẹ̀yìn aláàwẹ̀ kámá gbàgbé ibi ọba dẹ́dà ó ti àwẹ̀ lófin fún wa nítorí ká lè bẹ̀rù ọlọ́run àwọn ẹ̀rẹ́ mu ayé kan pé mo lè má kà á fún wa gbogbo ìgbà sí ìgbà ọjọ́ kọjọ́ tó rọ̀ mọ́tọ́ bá ti wọlé ọ̀nà ọlọ́run bá كما كتب على الذين من قبلكم يؤتسلوا عقامة التعجيل لعلكم تتقون كما رجال الجوفة يا أيها المسلمون ويا أيها الصائمون أولا تتقلون ساعة الله لا تسلسين كما يقول رمضان في الله pẹ̀lú gbogbo àwọn òkùnfà tó yẹ kí wọ́n forí sí ìtọ́wà nù ẹ̀ nínú òkùnfà forí sí òun náà là rẹ̀ níbẹ̀ ẹ mọ̀ bá nẹ́bí sọ́lọ́lọ́ àtọ́lá sọ ike mọ̀ ayé tó bá gbára Ramadan ó ní gbàgbọ́ sọlọ́run ó jẹ́ ní àgbẹ̀ ilé ẹ̀sẹ̀ dáadáa rẹ̀ fọ́tọ̀ bá dẹ́dà ó lọ lọ́dún lọ́n sàkọ́tà wọn ní zambia ó yẹ pààrọ̀ yẹn rẹ̀ ó jẹ́ tẹ̀ lára ohun tí yẹn fi rákùnrin di ọ̀lọ́. bákan náà aláwọ̀ òkùnfà tí yẹn fi rákùnrin di ọ̀lọ́ ọ̀la ó ti lọ́dún Ramadan nínú ẹlẹ́dà ìkìyàm ìṣẹ̀lẹ́gbẹ̀lẹ̀ ásámú èyí tàbí sọlọ́wọ́ àtàlánsọ ìdí kọ̀ọ̀kan Ramadan rẹ̀ ìmọ̀ rẹ̀ nínú Ramadan lẹ́yìn tó nígbà gbọ́sọ́lọ́hùn ó tẹ̀ ní àti ilé ẹ̀sẹ̀ dára rẹ̀ tọ́tọ̀ bá dẹ́dà gbogbo ọlọ́gbọ̀n mọ́ sàkọ́ńtà mọ́rin ìdáǹtì wọ́n fún ilé ẹ̀sẹ̀ rẹ̀ tó ti fẹ́rẹ̀ wọ́n fún ilé ẹ̀jì yà ń gbàdọ̀lá agbápáwọn kò kàfí yẹn fẹ́ràn fún ilé ọ̀rọ̀ ọ̀la ó ti lọ láyé pẹ̀lú Ramadan fi lọ ó fi pọ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ nígbà náà ni kìyàmú lẹ́yìn àti kọ́dìọ̀ ìsinmi ń fi náà lórí àtòkọ́dìọ̀ ó ti rí pàtẹ́lì sọ́kọ́ àtọ́lá من قام ليلة القدر إيمانا واحتسابا ẹni yóò tó bá ti dèdè lẹ́sílá lórí àtò ìkọlù tọ́lọ mẹ́rin ti fún mẹ́rẹ̀ ó nígbà tó tọ́lọ ó lè ní àìní ilé ẹ̀sẹ̀ dáadáa rẹ̀ tọ́lọ rà lẹ́la ó jù ọlọ́gbọ̀n mọ́ tàkọ́ta wọn ní ìsábì gbogbo tó ti ṣe mẹ́rẹ̀ ọlọ́ọ̀bà máa borí jù oríṣiríṣi làwọn ọ̀gá tó wà ní ọ̀rọ̀ mọ́tọ́n tí ìyẹn fi rá borí jù ọlọ́ọ̀bà tá a ti ṣe bí sádátà bí ọ̀rẹ́ àti ìlànà kọ̀ á lè tàbí yá ìlàdàlà ẹ̀yẹ ló ti ọlọ́ọ̀bà gbogbo ẹ̀yẹ aláwẹ̀ ẹ̀rí gbogbo àwọn tí olórí yìí

ọ̀rẹ́gbẹ́ alẹ́ kò lè ọ̀rẹ́gbẹ́ kò tọ́ ọ̀gẹ́ hàn. ilé ẹgbẹ́ mi sọ fún àwọn èèyàn pé ẹná ẹfẹ́ ẹ̀kọ́ ṣùgbọ́n kẹ́ ẹ lọ mọ o lẹ́yìn yóò takọ́ pẹ̀lẹ́ ní ìgò àní gba àwọn yóò bẹ̀ẹ́ lè lẹ́ lọ́dọ̀ yìí o. bí mẹ́rin tó tó ń kọ́ wọn pàtàkì tọ́lẹ̀ ń jáde kúrò níbi ìtẹ̀ láti ọlọ́run bá. wọ́n mọ̀ mọ́ àrùn àǹtòkù pẹ̀lẹ́ ní ìhun rẹ̀ pàkọ́tù kí ni wọ́n pọ̀ fún ọ àyàfi pé wọ́n sàì ní gbàgbọ́ sí ọlọ́run wọ́n sàì ní gbàgbọ́ sí òṣìṣẹ́ ọlọ́run wọ́n la yà tó lọ sọ láta ìlà wàhùn kùtà là wọ́n jẹ́ nínú ọjọ́ ìwà àbí kan wà lóró jù wọ́n la yóò ṣe kú lọ ìlà wàhùn kùtà rì wọ́n ò sí ní bá ti rẹ́rú àti kọjá sí bẹ́ẹ̀ ni wọ́n kọ́ ayọ̀ ìmọ̀sílẹ̀ ẹ̀rí ìyapa bíbíà àdádálẹ̀ ó ti máa tẹ́lẹ̀ sọ́gbọ́n ẹ̀sọ́lá adílábọ̀

ó lè bàjẹ́ ní ẹ̀rọ lọ yapa o nínú ìyapa tó lè pàṣẹ dáadáa yìí jẹ́ òun lẹ́rẹ̀ àlùkò ìta ìgbàgbọ́ ọ̀la ni ó jẹ́ nǹkan tó ń bá rẹ̀ lọ́kẹ̀ jẹ́ bí pọ̀jù ṣùgbọ́n àwọn èèyàn ń yapa kí rọmọdọ́ tó rí nínú rọmọdọ́ àwọn èèyàn tó ń ṣe yapa. a ti wọ̀ ní pé kí ilẹ̀ bẹ́ẹ̀ ní àsìkò tọ́lọ́lá jùlọ ajásíkí àsìkò ilé ìrìnàjò kí ilẹ̀ bẹ́ẹ̀ láàyè tọ́lọ́lá jùlọ àdìgbè ilé ẹlòmí àwọn akẹ́kẹ́ ẹlòmí kúrò sóònù tiẹ̀ tó kúrò tiẹ̀ tó kúrò sóònù ẹ̀ dìgbà tó bá sínú bá. ṣé ọkọ lọ́sọ pé àlùmọ̀tì ló rẹ̀ káàdì wọ̀ lóun sẹ́yìn ọdí àfihàn lóbìnrin. ọgọ́ ọba àwọn èèyàn náà ti di kèbè lọ lọ bá ẹ̀wọ̀n nítorọ̀ báyìí ọjà ẹgbẹ́ ìbílẹ̀ kúrò tó lò tèmi kí parí rọmọdán ká má fi nǹkan ìbí sọ́rọ̀ rọmọdán kò sí àtọ̀fẹ́ lẹ́ni tó ṣe alẹ́ láti sọ rọmọdán rẹ̀. gbogbo táwọn kan pọ̀ rí ìta ìlú àgbọ̀tọ́ náà wà sùn ara ká ṣàyẹ̀wò ká lọ kó pè dẹ́ kí wọ́n ń parọ́ fún wa. olódodo ọba jù wá ní wọ́n sọ fún wa gbogbo àwọn ilé àìkúfùrú ní àìnígbàgbọ́ ni ẹ̀rí pàṣẹ ìtọ́lọ́gbọ́n ó ń tọ̀hún ti sàdé ìgbàgbọ́ tí ó tọ́kọ̀ kalẹ̀ fáàmẹ́lì tó lọ́wọ́ màlúkọ́lá ọlọ́wọ́ bá dẹ́ra ní wọ́n mọ̀ ní yẹ́ tó bí ìmọ̀ ẹ̀tọ́ bí tó sáré mọ́rí pẹ̀lú gbàgbọ́ wọ́n ní àbíbà àmàlùkù iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ o wọ́n mú wọn fi àṣírọ́ bí lọ́n kọ̀ọ̀tìrí ó yẹ kó máa pàdánù bí lọ́n fi dà pépà látàrí ọjọ́ tá a lò pẹ̀lú ọmọdọ́n yìí wọ́n wá sí gbogbo àwọn nǹkan yìí níṣẹ́ tí òjú bí wákàtí kan láàrin ìṣẹ́jú kan láfi dàrú òun lẹ́yìn ìṣẹ́kọ̀sọ́lọ́ ìṣẹ́kọ̀sọ́lọ́ ni kódà yóò gba ìjọsìn àwọn àtẹ́bí ọlọ́wọ́ bá kẹ́jẹ́ kábà tó bá àtàjẹ́ nìkan ẹ̀rí ọlọ́wọ́ bá sùhánà nígbà tó bẹ̀rẹ̀ sí ní sọ nípa àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ ti ń wọ̀ ọ́ bá nẹ́bí ọlọ́run bá ní wọ́n tí wọ́n bẹ́ẹ̀ lọ sí nǹkan mí kejì ọlọ́run bá nù ìjọsìn làhábì tó àìsàn màdánù yàgbẹ́yò gbogbo ohun tí wọ́n ti wọ́n fi ń dà nẹ́bí ọlọ́run gbogbo ẹ̀ pátá ní ọba jẹ eléyìí ní sọ́tò làdáhàm áyà tó ti di ní àádọ́rùn ayọ̀ ẹ̀ mùsùlùmọ́ àwọn nǹkan tó lè ba sẹ́ẹ̀ dájẹ́ pọ̀ jọ afẹ́máwẹ̀ báyìí kìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ lọ́ba sọ pé òtítì mùsùlùmí lòun lẹ́yìn gbáwẹ̀ lókè òun alihamudulilayi kéèyàn wá sọ pé òtún ti fi rí ìdá òtún ti padà sí ìdí lọ ẹgbẹ́ oṣù yìí mo fẹ́ jàǹfààní ìbẹ́ lọ́hùn bẹ́ẹ̀ ẹ̀rí gbogbo téèyàn ọba rẹ̀ àti kéèyàn sáyẹn ní gbàgbọ́ sáwọn aya ọlọ́run tí wọ́n ní kùrọ̀ ní kó nínú omi nígbà àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ tó jáde bá àwọn tí wọ́n jẹ́ rẹ̀ Islam àdígbé yẹn ti ayọ̀ ọlọ́wọ́ bàdébà àti ìpàdé ojú ọgbẹ́ dàlùkìyàmà àdígbé yẹn bá ti sọ̀tẹ́ tèlú gbogbo àlẹ́ yìí máa ń ba fẹ́ ìdájẹ́ ni àyẹ̀bẹ̀ kọ́ tí wọ́n láǹdẹ́ bí wíkẹ́ ìsọ̀fà àbá àdúgbò yìí sọ̀bà ẹ̀rí ọba dẹ́dà wọ́n ti ya ayọ̀ àlẹ́bí rẹ̀ hàmọ́nù láìpẹ̀rẹ̀ fáwọn àtúwátẹ́kùn ọkọ̀ sọ́ọ̀tì ti kò láyé kábọ̀ ojú ohun sílànà lẹ́bí sọ ni sallallahu alaihi wasallam tó wá sọ pé mò ń dà bá àdúgbò wa sọ ni ẹ̀rí eléyìí lè ba ṣe ìdájọ́ ọlọ́run ọba dẹ́gbà sọ ibi ẹni ìdí kó wí jákè kó lò kéjọ wà lẹ́bí lọ wọ́n lẹ́ sí ìṣàrùn lọ́kùn bí kọ́ọ̀lù ẹ̀ ti gbọ́dọ̀ lọ́dún kẹ́ pariwo sókè sí àdẹ́bí wìtì mí ó wí tèmi ẹ̀rí ẹ bá lọ sí bẹ́ẹ̀ á ń tà àtàtọ̀ bàjẹ́ ẹ̀yìn òsì ní fúnra títí òsì nínú nǹkan tó lè ba gbogbo sẹ́nà àwọn owó bí ó kìí jẹ́ òun náà ní kíyẹn náà ó ò ṣe òṣìṣẹ́ ní bí ó ṣe òṣì. alihamdulilah ẹnu mi ti sàǹfààní lọ́dọ̀ àwọn afá àtúntò ẹ̀ báyìí wọ́n ti wá òfin báwọn ẹ̀ ti sẹ́yìn dáadáa tó ń dòkó fẹ́ máa ṣe lọ òun ọ̀ máa ṣe lọ ìtòsí lọ gbọ́ kí ó ti dára wọn fóṣe òṣìṣẹ́ ní bí ó ṣe òṣì ìyẹn lè ba sí ìyẹn jẹ́ bákẹ́lẹ́ ní oṣù lè máa dé yẹn jẹ́ oníkí yẹn máa dáhùn yẹn padà tó jọ́ni ọlọ́run ọba ọ̀dáhùn padà kó lójọ́ ni ọlọ́run. àìbẹ̀ẹ̀kọ́ tí wọ́n ní mo sáré bí wí ni ó dẹ̀ kílíà dáadáa kò ní lò ànímì ní ìgbà ni. ìbádọ́lá èèyàn ń sàn ọlọ́run ọba àti oye wa ikú gbogbo sẹ́yìn tá a ti ṣe tọ́jú ẹsẹ̀ rere ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n rí wípé tí ẹ bá ti ní ìkíláàsù tí ń sin lọ́wọ́ ọba nìkan tó bá dẹ́sẹ̀ ẹ̀sìn òlè gbóni làbà gbóni dá sí wípé tí ẹ bá ti sí olóore tó bá sẹ́kọ̀ ẹ̀rí ti sí olóore ò lè sàǹfààní pẹ̀lẹ́ bọ̀ ọlọ́run wa sáyà kalẹ̀ pé bẹ́ẹ̀ ti ń rò kọ́ ẹ̀yin onígbàgbọ́ dodo ya ayọ̀ alẹ́bí na àwọn ẹ̀yin onígbàgbọ́ dodo tó ti tẹ̀ wọ́n ní láti gbà yẹn báyìí àwọn sọ̀hábà bá ń fáyà àìkàrà rẹ̀ gbogbo ẹ̀sẹ̀ nílá nílá báṣubáṣu ẹ̀rí ife ọwọ́ àmì ẹ̀ka bá gbogbo rọmọdán ìlà rọmọdán ìrun wákàtí márùn a bá ń di àforíjì ẹ̀sẹ̀ ń bẹ láàrin àkókò kẹsì kan ìrun ojúmọ̀ táǹkì júmọ̀ kẹsì júmọ̀ kẹ àforíjì ọlọ́wọ́ bá ń bẹ rọmọdán sí rọmọdán àforíjì ọlọ́wọ́ bá ń bẹ ṣùgbọ́n o nígbà tí tó ní bá ti kàlà ẹ̀rọ táà bá ti afáwọn kọ̀tàdá ńlá wọn níbi ayá rẹ̀ wọ́n lẹ́nu tó bá lágbára kí iṣẹ́ dáadáa rẹ̀ ọmọ pàdé pẹ̀lú ṣẹ́bí burú kó tètè gbìyànjú o tó ní rere nìyí yẹ ń sàkó ṣàbọ̀ kí máa ń pa láburú rẹ̀ bó ti jáde pé láburú nìyí yẹ ń sàkó lẹ̀ káyọ̀ òun náà parí rẹ̀ nù ẹ̀rí ní kí yẹn ti dáadáa kẹ́yìn ayé rẹ̀ ẹ̀rí afáwọn àtọ̀rẹ́ ìfà òun àwọn ti sẹ́ni tí yẹn lẹ́yìn ló kò sí ná ẹjọ́ ìtàgbèrè kò pè ní aṣẹ́wó ó lè ba iṣẹ́ ọgọ́rùn ọdún jọmọ yẹn lọ́wọ́. mo gáàsì ní pẹ́sẹ̀ máa ń ba fẹ́ dáadáa jẹ́ ni. àbáwọ̀ àtọ̀ àwọn ti sẹ́ni yẹn ni yóò máa sọ̀rọ̀ nípa ìbínú ọlọ́run gbólóhùn kẹ́fẹ́ lórí o. ìbínú ọlọ́run tó rí yẹn yóò sì wo iṣẹ́ sixty years àti seventy years. àdìmọ́ ahmed rahimahullah wọ́n ní mi ìfọ̀kàbalẹ̀ fẹ́ẹ́ wọ́n á ti fà á ti fi tọrọmọdọ́n fọrọmọdọ́n báyìí á tún bẹ̀rẹ̀ jẹ̀gbẹ́ wa ló oníwòkú wo lòun bẹ́ẹ̀ pé wòkú wo ni kò sí ohun tí ó ti jòdè kùsì lọ. ìbáwọ̀ ahmed rahim ọ̀húnlọ́ ọlẹ́lò mi ni wíwẹ̀ ẹ̀ka náà ní owó iṣẹ́ rẹ̀ ó ti tàjẹ́ látàrí bẹ́ẹ̀. ayọ̀ àìmọ́ sí mọ́ ẹ̀yin onígbàgbọ́ òdòdó ẹ̀yin aláwẹ̀ àtúnkẹ́ sẹ́yìn obìnrin náà. ọ̀pọ̀lọpọ̀ máa sọ wípé ìbáwọn ọkùnrin wọn bá wà láyọ̀ ọkùnrin náà nínú àwọn ẹni tí wọ́n ń jáde kó nínú ẹ̀sìn gbígbọ́ ju sí obìnrin àwọn òmìnira ọlọ́nkọ́ bá ti la àwọn ẹni kó dá wọn padà sínú ìmọ̀lẹ́ ẹ̀wọ̀n àwọn ẹni tí wọ́n ti lọ. ṣé lórí àwọn tí wọ́n lọ sápẹ́ ẹni lómi aborí báyìí tọ́ba ti fẹ́ dánwò ayọ̀bù. gbogbo ti ta ni wọ́n tó láì ní sẹ́yìn bíbá yìí náà tí wọ́n lọ sáì ní gbàgbọ́ tí wọ́n sáì mórí sọ́lọ́ ìbóbìnrin náà lọ́pọ̀ jù mẹ́. kámọ́tàgbé níjú oní ìdánilẹ́yìn sọ́lọ́ àtọ́lá àwọn bá dẹ́ta ní káàdó tó sálá ń gbà lọ́wọ́ àwọn obìnrin jọ yẹn ni pé fún òun ní mórogún pẹ̀lú ọlọ́wọ́ ọba ṣùgbọ́n. a sì rí i pé ọ̀tọ̀ lórí làwọn obìnrin níbi a máa lọ sóògùn a máa lọ ṣáájú ẹlòmí lè sọ pé sórí ọkọ̀ yìí náà àti wọ́n máa ṣe dáadáa wàá rí pọ́pọ̀ ló ní fẹ̀rẹ̀. òògùn tó lágbára tó lè ṣàtọ́kù ẹ ẹlòmíràn ẹni kọ́ bá dẹ́dà kọ́ bá nẹ́bí láti sọ̀lọ́ lọ́wọ́ àlùfẹ́lẹ́ bíbí kọ́ wá sọ̀ ọ̀nà ìṣàwé náà fà sáàtì fìlà ọ̀bà níbi agbúrú àwọn àtàwárí àwọn obìnrin tí wọ́n jí olóògùn òkú ìdánsì àwọn lọ́wọ́ akọ́jú rúbì tí wọ́n bá tójú bọlé káàkiri torí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ yìí obìnrin náà rí pa ẹ má bàa sẹ ẹjẹ ọdún lóde là ń sè yìí ẹlòmí ọba lọ fi hun kún un wàláyé ọdọdà rẹ ọdún lóde là ń sè yìí ẹlòmí olùlọrun lọ fi tà olórun àdídùn wàláyé òdi ọdà rẹ ọdún lóde là ń sè yìí gbogbo oríṣi ẹlòmí lè máa lọ jó ijó òsì ń bẹ torí bẹ àárọ̀ wa ni à ń bẹ wa ni gbogbo ẹyẹ ń sọlọ ọba ti tẹ̀lé dáa sí tàbí tẹ̀lé tọlọ́run àwọn ẹ̀yà pátá fífa ti ẹ̀mẹ́jà padà síbẹ̀ mọ́ àwọn tá a bá ti wọn jáká káwọn kájẹ̀lá ní gbalada jáká mọ́ lọ́kọ̀ á gbalada gba ti sàárà nínú nǹkan tó wà ní ìlànà tẹ́lẹ̀ sọ́lọ́ ọlọ́run àlùsọ́lá wọn tó bá jíjẹ́ ọdún nínú hadithi jẹ́ ọ̀nà ọ̀sọ́lá ọ̀jẹ̀ lọ́sọ̀rọ̀ tí ò jíjẹ́ ọlọ́run ọba á jí ń jẹ ọ̀nà ẹ̀rí sábà ti sọdún èyí ta sọdún níwọ̀ntúnwọ̀nsì a sọ fún wa yìí pé lẹ́yìn òní ọtún kọ̀ǹsọ́nù rọmọdọ́n ẹni yóò tó bá gbà rẹ rọmọdọ́n ọwọ́ á fi àwẹ̀ mẹ́fà tẹ̀lé inú ṣọ̀gbọ́n káàdà kàṣíyàmì dáhà ọ̀dà bí àwẹ̀ gbogbo ẹ̀dọ́ láyéláyé àbí ọlọ́run ọba sùhánà اللهم تقبل منا صيامنا وقيامنا وجودنا وصدقتنا ودعاءنا وتلاوتنا أنت اللهم بارك لنا أوي وتعال بارك لنا تقبل الله اللهم اجعل ولاياه أنت كلا ما تعطي تقبل لنا تقبل الله gbogbo sẹ́kẹ́kẹ́ àtọ́rẹ́ tá a sọ̀rọ̀ dàkúndà lẹ́sìn fún wa o ìfẹ́ lọ́wọ́ ọba wà lọ́dàkúndà lẹ́sìn kọ̀ọ̀kan wọ́n gbà o gbogbo ìlànà àti ọlọ́run gba ẹlẹ́sì fún wa o àbí ọlọ́wọ́ bá sùhánà afẹ́kára jẹ̀mọ́ ní sùúrù díẹ̀ àbí ọlọ́wọ́ bá sùhánà ọlọ́run dákun ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà dápadà sí orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run máa ti sọ̀rọ̀ sọ́wá máa dáàbò wa bo láàbò rẹ bo wa o sì làwa nínú gbogbo pàyín kéke àbí ọlọ́run ṣàtúnṣe wa ọ̀ ṣàtúnṣe àwọn aláṣẹ wa ọlọ́run ṣàtúnṣe wa ṣàtúnṣe àwọn aláṣẹ wa ọlọ́run ti jẹ́ dúkìá wọ́n pọ̀ ìjọba wọ́n pọ̀ ọ̀wá bá ti fi kúkú sí ọlọ́run ti ká pẹ́ lórí ìtẹ̀lé rẹ̀ subhanahu wa ta'ala wa bihamdihi. أشهد الله إله إلا أنت حتى في أعزم إليه ورجع وجع معني ورقواني هناك جانب